jehova mímọ́ ṣé ẹ láwọn ọmọ wèrè ẹ̀yin mọ ọlọ́run. ẹ̀rù bà mí gan kí ni tó ṣẹlẹ̀ gangan. kò sí nǹkan kan àmọ́ tẹ́ ẹ bá ti wọnú ilé gbogbo tẹ́ ẹ bá ti bá nú ilé ẹ gbà ká mú. tóníbáyé tẹ́ báyé kọ̀ òun fọmọ sáyé lọ. tóníbáyé tẹ́ báyé kọ̀ òun fọmọ sáyé lọ. rọ́gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kó yà gan. rọ́gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kó yà gan. ṣé mo pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin lẹ fà. èmi ò ní oyún kankan tí mo fẹ́ ṣe ṣé mo jẹ́ bébì ni tí bá ṣe oyún tí bá lọ kú kọ. ẹ kọkọ mi. Ah! ó ní wípé tí àwọn bá ṣe wedding yẹn pé òun á kú ọmọ tó fẹ́ ṣe wedding náà kú. torí pé gbà mí odò tí èèyàn bá fojú dín gbà mí ó wà máa ń gbèyàn lọ. from every indication òun ọlọ́run kẹfẹ́ra yìí. nígbà tí gate man lásán lè máa sọ fún mi pé tí èmi ò bá fẹ́ fojú sunkún ọmọ mi mi ò gbọdọ̀ wọnú ilé jọ tí n bá wá wọnú ilé kí ni mo fẹ́ bá lọ́hùn gangan. kò sí bí ẹkún ṣe fẹ́ pẹ́ dalẹ̀ tó ayọ̀ ni dandan ní lówùúrọ̀ mú ìwá. ọmọ fẹ́ ṣègbéyàwó ó kù fifteen days olóò cancel wedding. did you ask me. wọ́n ti kò gbé wait olóńyọ̀ ní sẹ́yìn tí máa ń ṣá ìdí ẹ̀ wàá máa lo pampers kó tó kù. kí ni o tẹ̀tí ẹ̀ ń rò gan ṣé ẹ rò pé orí tèmi dàrú pẹ̀lú decision tí mo take ni. exactly exactly pé orí mi dàrú. yes. despite the fact pẹ̀lú gbogbo mo yìí ṣe sí yín náà ẹ wò dọ̀ mi rárá ẹlòmíì lẹ́bàá. ṣé òun kọ́ lè lè kọ́ máa ṣẹ̀ ni. Ah! oh my god. ẹ ojú mi ojú mi ojú mi. ó máa kú ni o èmi náà dé. tí èèyàn bá wà òkè torí ẹ ò bá dàrú kò ní change ọjọ́ wedding ní few days to the occasion. ìyàwó ṣọ́jọ́ ayọ̀ mi báyìí. Written, produced and directed by Odunlade Adekola. Marketed and distributed by Germany Films and Marketing Nigeria Limited. The Chattered Marketer. Movie City. Army Arena Shopping Complex. Bọ́ládé Oṣodi Lagos. Ó ti jáde ẹ̀ tètè lọ́ra tí.